الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyin fún àlọ ọba tí ẹyin tọ sí atọrọ ike àti ọlà fún aṣíwájú wa anabiwa wa Muhammad àti àwọn ará ilé rẹ àti àwọn sọ̀hábà rẹ a kí yín káàbọ̀ sórí ètò wa Taalim TV. lórí agbọ́ni ọ̀rọ̀ wa alukur'an alápọ̀nlé àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá alálàyé ṣókí ìtẹ̀síwájú lórí aya one oh four Oh oh ni a ṣe àlàyé rẹ ní niashialyerengeta atiniana nonie aya 104 àná oh alausu sọ pé أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم يا أيها الذين آمنوا Eyin tí ẹ gbàgbọ́ ní òdodo látẹ̀kùlù rọ ìnà ẹ má sọ pé rọ ìnà lu àmọ́ ẹ sọ pé òǹdórúná. wàsímà ọ̀hún kí ẹ sì máa tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn. wàlìlìkáfìrínà àdábùn alim ìyà ẹlẹ́tẹ̀ẹ́lérò sì wà fún àwọn aláìgbàgbọ́. ya ayuwa lẹ́dí ayúwálẹ́dínà àmànù ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo látẹ̀kùlù rọ́ ìná ẹ má sọ pé rọ́ ìná wàkúlù. òǹdórúná àmà ẹ sọ pé òǹdórúná wàsímàún kí ẹ sì máa tẹ́tí gbọ́ọ̀rọ̀ ẹ̀sìn wàlìlíkà fìrìnà àdábóní àlìm ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ sì wà fún àwọn aláìgbàgbọ́. àlàyé ṣókí lórí àyà yìí Allah subhanahu wa ta'ala ó ṣe gbólóhùn rọ rọ́ọ̀ìnà ó ṣe léèwọ̀ fún wa láti sọ ó wá ṣe gbólóhùn náà ó ṣe ní ẹ̀tọ́ fún wa láti wí. kí ló ń jẹ́ rọ rọ́ọ̀ìnà èyí tí Allah ṣe léèwọ̀. kí ló ń jẹ́ isma ọ̀hún kí ló ń jẹ́ òǹdóró náà kí ló ń jẹ́ òǹdóró èyí tí aláwo ṣe lẹ́tọ̀ ẹ jẹ́ ká lọ sínú ìtọ́sí ọ̀rọ̀. ẹ rí i pé láàrin àwọn ọ̀rọ̀ tá a ti sọ síwájú. Si lórí agbọ́ni ọ̀rọ̀ wa alukur'an alápọ̀nlé àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá. a ṣe àlàyé kan pé alukur'an alápọ̀nlé ìlànà márùn-ún ni ọ wà nílẹ̀ fún wa láti fi túmọ̀ rẹ̀ ká lè gbọ́yé. àwọn ìlànà náà kí n rán wa létí fífi àlùkùránì túmọ̀ àlùkùránì ní àkọ́kọ́ fífi àdíìsì tàbí súnà ànábì túmọ̀ àlùkùránì ní ìlànà kejì ìlànà kẹta. fífi ọ̀rọ̀ sọ̀hábà kan túmọ̀ alukur'an ìlànà kẹrin fífi ọ̀rọ̀ tábìín kan túmọ̀ aya alukur'an ìlànà karùn-ún fífi èdè lárúbáwá túmọ̀ alukur'an. eléyìí tí ó jẹ́ Number one nínú àwọn ìlànà yìí ó ní tafsiru lukur'an bilukur'an fífi àlùkùránì túmọ̀ àlùkùránì èyí tó jẹ́ nọ́mbà last òun ni tafsiru lukur'an biluga alarabiya fífi èdè lárúbáwá túmọ̀ àlùkùránì. wàyí àwa bùkátà sí ìlànà yìí báyìí tàbí abùkátà sí ká ránra wa létí lórí ìlànà márààrún yẹn wípé àáyà kọ̀ọ̀kan nínú àlùkùránì nítorí pé kùránì sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá. àwọn ọ̀rọ̀ tí lárúbáwá ti máa sọ nínú èdè wọn ni Allah fi sọ àlùkùránì kalẹ̀ ọ̀rọ̀ àlùkùránì kì í ṣe ọ̀rọ̀ ìfèdèfọ̀ tó jẹ́ jìbìtì ìlú ẹ̀dá ní jìbìtì kẹ́nìkan sọ pé òun fèdèfọ̀ jìbìtì ní bẹ́ńbẹ́ nítorí pé ìfi èdè fọ̀ kò bá èdè kankan mu lágbàńlá ayé ìfèdèfọ̀ kìí ṣèdè Ísírẹ́lì ìfèdèfọ̀ kìí ṣèdè Yorùbá ìfèdèfọ̀ kìí ṣèdè Gẹ̀ẹ́sì ìfèdèfọ̀ kìí ṣèdè Faransé. èdè jákujàku èdè rádaràda èdè tí ò ṣeé ṣàlàyé pẹ̀lú òfin gírámà náà ń pè ní ìfèdèfọ̀. àlùkùránì wá mọ́ tayọ ìfèdèfọ̀. èdè tí ayé ń sọ ni kùránì fi sọ kalẹ̀. èdè náà sì ni èdè lárúbáwá. àlùkùránì sọ kalẹ̀ bá àwọn lárúbáwá lórí èdè wọn. nípa bẹ́ẹ̀ kẹ́límọ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú alukurani ló tún ní ọ̀rọ̀ mìíràn tí ó já sí pé ó ń túmọ̀ sí tá a lè sọ pé kí tún ni ọ̀rọ̀ mìíràn fún ọ̀rọ̀ yìí nínú èdè lárúbáwá tá a sọ pé ọ̀rọ̀ mìíràn. ok now tí yẹn wá túmọ̀ sí wípé kò wulẹ̀ sí ọ̀rọ̀ kan nínú Quran tí a rí ọ̀rọ̀ mìíràn fún nínú èdè lárúbáwá ṣe wá rí nígbà míì ìtumọ̀ àlùkùránì ìtumọ̀ àlùkùránì. tá a bá wá tí ì padà sínú èdè yẹn gangan a lè má gbọ́ nǹkan tí Allah ń sọ yé ìyẹn ni pé tá a bá ní ká fi kùránì tú kùránì lórí àyà míì a lè má gbọ́ ìtumọ̀ ẹ̀ yìí torí pé irú àyà yẹn ó lè má sí irú rẹ̀ nínú súrà míì nínú Al-Qur'an. Ọkan pàtàkì irú rẹ̀ ní àyàtà fẹ́ tú lálẹ́ yìí. tó ga sí pé kò sí irú ọ̀rọ̀ yẹn nínú àyà míì fi wá sọ pé a fi kùránì túmọ̀ kùránì. kò sì sí àdíìsì tá a fi túmọ̀ rẹ̀. kò sí ọ̀rọ̀ sọ̀hábà tá a fi túmọ̀ rẹ̀ kò sí ọ̀rọ̀ tábì tá a fi túmọ̀ rẹ̀ àfi ká lọ sínú láńgbèjì wọn tí í ṣe èdè lárúbáwá. ẹ sì rí i pé ńgbà tá a fẹ́ ka áyà yìí ẹ̀yin ẹ ọba ti túmọ̀ rẹ̀ ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ má sọ pé rọ́ ìná rọ́ ìná kì í sí èdè yorùbá èdè lárúbáwá ni. ẹ sọ pé ǹdúrúná ǹdúrúná kì í sì èdè yorùbá èdè lárúbáwá ni. aláwo wa sọ pé ẹ má sọ pé rọ́ọ̀yì náà ohun tí kẹ́ ẹ wí ni ǹdúrúná. bọ́lọ̀ ń ṣe wí gẹ́lẹ́ la sì kọ̀túmọ̀ ẹ̀ sílẹ̀. àmọ́ abùkátà sí kí nìtumọ̀ rọ́ọ̀yì náà tọ́lọ ni a máa sọ. So. nítorí pé wíwí ọ̀rọ̀ yẹn lárúbáwá lọ́lọ́run kọ̀ rọ ìná ọlọ́run ni ò jẹ́ ká túmọ̀ rẹ̀ sí ojú tákàndá. òǹdúrúná ni ọlọ́run yọ̀ǹda pé ká wí nípa bẹ́ẹ̀ á wà padà sínú èdè báyìí kí àlọ́ ò wọ́n ràn wá lọ́wọ́ lórí ẹ̀. mo wá fẹ́ ka ìtọ́sí ọ̀rọ̀. rọ́ọ̀ìnà ó jẹ́ ọ̀rọ̀ méjì bí mo ṣe pé òun kẹlẹ́mọ̀tà nìní. rọ́ọ̀ìnà ọ̀rọ̀ àkọ́kọ́ ni rọ́ọ̀ìn ọ̀rọ̀ kejì ni náà. rọ́ọ̀ìnà wọ́n náà sí Quran. kẹ́límà tí mo pè jáde yẹn ọ̀rọ̀ méjì ni. rọ́ọ̀ín ọ̀rọ̀ kan ná ọ̀rọ̀ kan. ṣé wá rí náà yẹn ó jẹ́ ọ̀rọ̀ arọ́pò orúkọ ẹnì kìíní ọ̀pọ̀ ọ̀rọ̀ arọ́pò ọ̀rọ̀ orúkọ ẹnì kìíní ọ̀pọ̀. jẹ́ mọ̀ nǹkan tí ń pè ní ọ̀rọ̀ arọ́pò orúkọ ẹnì kìíní ọ̀pọ̀ àpèjúwe ẹnu èdè Yorùbá ó ní kí n sọ pé ìwé wa ilé wa aṣọ wa wa wa wa tẹ̀ ń gbọ́hùn ó jẹ́ ọ̀rọ̀ kan tó jẹ́ arọ́pò orúkọ ẹnìkíní ọ̀pọ̀ bá a ṣe máa kì nìyẹn nínú gírámà ìbáàjẹ́ gírámà yorùbá ìbáàjẹ́ gírámà gẹ̀ẹ́sì gírámà lè jámù ni wọ́n ń pè na ọ̀rọ̀ arọ́pò orúkọ ẹnì kìíní ọ̀pọ̀ ìyẹn ni pé subjective plural pronoun subjective plural pronoun tí a bá wí ní èdè gẹ̀ẹ́sì ọ̀rọ̀ arọ́pò orúkọ ẹnì ọ̀pọ̀ ilé wa wa aṣọ wa wa ọmọ wa wa gbogbo wa wa tá a wí yẹn ó jẹ́ ọ̀rọ̀ arọ́pò orúkọ ẹnìkíní ọ̀pọ̀ so àtitúmọ̀ ná nínú rọ́ ìná àtitúmọ̀ ná ọwọ́ àkù rọ́ọ̀ín rọ́ọ̀ín ó ní ìtumọ̀ méjì. nínú èdè lárúbáwá àti èdè Israel the word rọ́ọ̀ìn ó ní ìtumọ̀ méjì nínú èdè lárúbáwá àti èdè Israeli. Bákan náà, "roin" ó lè jẹ́ ọ̀rọ̀ orúkọ tàbí ọ̀rọ̀ ìṣe àṣẹ nínú èdè méjèèjì. The word roaring, ro fati alif madi. Àti ainu kestroin, roaring. Bá a ṣe pé yẹn, ìtumọ̀ méjì ló mú lọ́wọ́. And ọ̀rọ̀ yẹn roaring ọ̀rọ̀ abara méjì ni. A lè lò ó báyẹn bá a ṣe pé yẹn rọ́ọ̀ín ó túmọ̀ sí ọ̀rọ̀ orúkọ noun rọ́ọ̀ín bá a tún ṣe pé yẹn a tún lè lò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣe àṣẹ command verb nínú èdè lárúbáwá àti èdè Ísírẹ́lì. nígbà tí wọ́n bá lo rọ́ọ̀ín rọ́ọ̀ín tí wọ́n bá lò ní ìlò ọ̀rọ̀ orúkọ. ìtumọ̀ rẹ̀ ni òmùgọ̀. tí wọ́n bá lò rọ́ọ̀yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orúkọ nínú èdè Ísírẹ́lì ìtumọ̀ rẹ̀ ni òmùgọ̀. nítorí pé ó jẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀dá. láti ara rùwọ̀nà rùwọ̀nà àgọ̀ àgọ̀ ló ń jẹ́ rùwọ̀nà tàbí gígọ̀ àgọ̀ gígọ̀ ẹni tó bá wá gọ̀ wọn ó pè ní rọ́ọ̀rín. tí ìpìlẹ̀ yẹn máa jẹ́ so tí wọ́n bá lo rọ́ọ̀ín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orúkọ ohun tó túmọ̀ sí ni òmùgọ̀ ènìyàn òmùgọ̀ ènìyàn àmọ́ nígbà tí wọ́n bá lo rọ́ọ̀ín ní ìlò ọ̀rọ̀ ìṣe àṣẹ ìtumọ̀ rẹ̀ ni kíyèsí wò ó nítorí pé tí wọ́n bá lo rọ́ọ̀ín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣe راعى يراعي راعي والفعل الأمر راعى ó kíyèsí ó wò ó ó ó ń wò ó ń mójútó nítorí pé ó jẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀dá láti ara rìhánà rìhánà kíkíyèsí tàbí mímójútó kinní kan kíkíyèsí tàbí mímójútó ẹnìkan. ẹ jẹ́ kí n sáré lọ sínú àdìsí kan ànábì sọ pé kúlùkùn rọ́ọ̀ín wà kúlùkùn mọ̀sùlùm àrọ̀ ìyàtì. nínú èdè lárúbáwá tí wọ́n bá lo rọ́ọ̀ín ní ọ̀rọ̀ orúkọ yóò túmọ̀ sí ẹni tó ń kíyèsí nǹkan ẹni tó ń mójútó nǹkan. nínú èdè Ísírẹ́lì tí ń bá lo rọ́ọ̀yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orúkọ ó túmọ̀ sí òmùgọ̀ nínú èdè wọn. wa sọ pé kúlùkùn rọ́ọ̀yìn ẹnì kọ̀ọ̀kan yín òní nǹkan. ẹnì kọ̀ọ̀kan yín òun ní ṣe àkíyèsí nǹkan tọ́lọ ń kó sí abẹ́ àṣẹ rẹ̀ wàkúlùkún mọ̀síhúlún arọ ìyàtìhì ẹnì yín láti léèrè nípa nǹkan tó ń mójútó sòkẹ́lì mọ̀rọ̀ yẹn náà nìyẹn o fún ìtumọ̀ alámòjútó olùkíyèsí nǹkan. ṣé ẹ wá rà àwọn yẹ̀wúdí tí rọ́ọ̀yìn yẹn tún jẹyọ nínú èdè tiwọn ìgbàkígbà tí àwọn yẹ̀wúdí bá lo rọ́ọ̀yìn fún àwọn ànẹ́bí wọn àwọn lò ó gẹ́gẹ́ bí ìlò ọ̀rọ̀ ìlò ọ̀rọ̀ orúkọ wọ́n lò gẹ́gẹ́ bí ìlò ọ̀rọ̀ orúkọ ohun tí wọ́n gbà lérò ní tiwọn ò ní pé wọ́n lo rọ́ọ̀yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orúkọ ìyẹn túmọ̀ sí pé tí wọ́n bá sọ fún àwọn ànábì wọn pé à ń tààrọ̀ àyìnà ohun tí wọ́n gbà lérò ni pé ìwọ ni òmùgọ́ wa ìwọ ni òmùgọ́ wa yẹn ni pé ìwọ ló gọ̀ jù ìwọ lẹni tó gọ̀ láàrin wa àwọn Yẹ̀wúdí tẹ́ mọ̀ pé láti gbà yìí wá tá a ti ń ka àwọn àyà tó ń sọ nípa wọn èèyàn burúkú ni wọn. èèyàn kan rádaràdan ni wọn. wọn ò gbádùn rárá wọn ò gbádùn. tọ́mọ tí wàá fẹ́ àdírẹ́sì àwọn ànẹ́bí ọlọ́run tọ́lọ́ ń gbé dìde láàrin wọn wọ́n máa ń pè wọ́n lómùgọ̀ wọ́n wàá sọ pé rọ́ọ̀yìn náà òmùgọ̀ wá o. that word tí wọ́n lò yẹn nú èdè wọn the same word yẹn náà ó tún wá wà nú èdè lárúbáwá tó ń túmọ̀ sí nǹkan míì. àmọ́ nígbà tí àwọn sọ̀hábà rọ̀díyà lọ́wọ́ á níhú táwọn bá lò ó fún ànẹ́bì. sallallahu alayhi wa sallam wípé rọ́ọ̀ìnà àwọn lò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣe àṣẹ. ṣe ti rí eh, wàhálà tó ń ṣẹlẹ̀ nínú èdè báyìí the same word the same pronunciation rọ́ọ̀ìnà nínú Israel nínú èdè Israel ó túmọ̀ sí òmùgọ̀ wa kò ní túmọ̀ mí lọ́dọ̀ tí wọ́n ju yẹn lọ. nínú Arabic language rọ́ọ̀yìnà ó túmọ̀ sí ẹni tó ń mójútó wa ẹni tó ń wò wá tó ń kíyèsí wa tó ń ṣàmójútó wa àwọn yẹ̀wúdí ń lo rọ́ọ̀ìnà fún àwọn ànábì ọlọ́run láàrin wọn láti pè wọ́n lómùgọ̀. àwọn sọ̀hábà náà wá ń lo rọ́ọ̀ìnà nínú èdè tiwọn láti sọ fún ànábì wípé máa kíyèsí wa o máa wò wá o àwọn nǹkan tó ń wa sọ yìí máa wò wá sáà ń lò ní kété tí àwọn yẹ̀wúdí gbọ́ pé rọ́ ìnà náà wà nù èdè lárúbáwá inú wọn bá ń dùn wọ́n ní very good òmùgọ̀ táwọn ń pe àwọn ànẹ́bì àwọn mùsùlùmí náà ti ń pe ànẹ́bì wọn ní òmùgọ̀. ṣe ti rí i pé ajẹ́gbodò ọ̀nwẹ́ ẹnì kúnra báyìí. wọ́n wá ń sọ fúnra wọn wípé àwọn mùsùlùmí náà ti ń pe ànábì wọn ní òmùgọ̀ wa whereas nínú èdè lárúbáwá rọ́ọ̀ìnà mogútó wa kíyèsí wa tí wọ́n bá sì lò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orúkọ. ó ń túmọ̀ sí ẹni tó kíyèsí nǹkan ẹni tó mójútó nǹkan